الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن ابن مسعود رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال ألا أنبئكم ما العبر هي النميمة القالة بين الناس أخرجه مسلم عبد الله بن مسعود وقاواني أو صحابي النبوة محمد صلى الله عليه وسلم ومسابة سلكم ينور حبوبهم أن النبي صلى الله عليه وسلم قال أني أرانتي أريقوتا النبي قوى yàtọ̀ lọ́lọ́run kọ́ máa bá nẹ́bí orí fáwọn báyìí pé ala unabbi'ukum malhab ṣé kí n sọ fún yín irọ́ ńláńlá irọ́ ńláńlá ni wọ́n ń pè ní àlàábù alikẹ́bìbò wàlúbọ̀tán ṣe ńláńlá ti rọ́kàn tó híyà nàmíìmà òun lò fófó àti nínú tí ọlọ́run ọkà kan yọrọ tí ó fi ẹsẹ̀ ẹ̀rọ jẹ́ ẹ̀yàn oníkọ́dà kan máa sọ fúfú gbọ́lá ọgbọ́tẹ̀lé òwì ọgbọ́tọ̀ ọ̀nà òwì fún ọgbọ́tọkọ òwì ìyàwó náà òwì fún tọkọ kọ́dà ẹlòmíì sọ fúfú láàrin bàbá àtọmọ rẹ̀ ibi tí òfófó ba ẹlòmíì jẹ́dé ẹ̀rí ta kàlánà ni pé láyé kò lòlùjẹ́ ní mẹ́ta nìyẹn máa olófòfò òní wọ kíni òní wà lìjẹ́ndà àtúnkà bẹ́ẹ̀ pé anabi sọlọ sọlọ mọ kọjá ọba wọn sàárè méjì ọlá wọn jẹ ń bẹ wọn jẹ wọn yá ẹ ìdí wọn sì ń jẹ wọn yá yìí sí kò tó kàn lágbá o èyí tó ń tẹ́bi rẹ̀ máa pààyàn o àwọn tí wọn jẹ wọn yà sí ni pé olófòfò lẹnìkan nù wá lónìí bíi Abdullahi bin Mas'ud radiyallahu anhu oníkọ́dá inú tí èèyàn bá nu rẹ́kọ́ọ̀dù rẹ̀ tó kúrọ̀ ní ọ́ òní bẹ́ẹ̀ bá jó lófòfò. alukọ́ọ̀lá tó bẹ́yìn náà náà níbi ọmọ gbọ́ lé ọmọ wí fún lé ọmọ wí fún tọ̀. kọ́dà ẹlòmíì ọlọ́nkọ́ máa ṣe àdánwò rẹ̀ fún yàn ní o kọ́dà tó ń ná wàhálà yọ lọ gbọ̀nbi tí nǹkan ti lè kún lẹ́sẹ̀ pẹ̀lú kọ́ba àgbọ̀ ǹjẹ́ wọ́n wí kí n jẹ. nínú òfófó gbà ló dé òun náà ni ọ máa ju fóònù sápò ọmọ fi rìkọ́dù àwọn èèyàn tí wọn ò òfófó náà nù torí pé ọ̀fẹ́ lọ gbé e fún káwọn kan bá ṣe kínní wọ́n tí wọ́n wí kẹ́lẹ́kẹ́lẹ́ náà nù òfófó kan náà nù lọ jìnnà gbogbo ń tọ́lọ́ ló wọ̀ fẹ́ ẹ̀dá kan já jìnà sí i gbogbo ń tọ́lọ́ fẹ́ ọlọ́njọ́ ọ̀rọ̀ wa lọ́rùn láti máa ṣe o. akhrajahu muslim alimami muslim lọ gba hadith ńláńlá yìí wá lọ́mọ́sá àjọṣe wa láǹfààní o. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين.